الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Eh, ya ko muri hawo ini lecture ni shana ini lecture ni shana ini dai shirk eh, yere tu yere tu ana kwawo ihinonyi ana abira ni akabe kun kunyaran bana to rahuni islam wato rahuni islam do tuna ni ozi shaitan an kuma shaitan kwa innahu lakum aduwwun mubin ona woni we onin anaika ohriten an ko bori meka so ede je last week obviously ọdụnya anaghị kaka a ah, dọọ ekishe ihu ọrụ dọka apụrụ dọka arọbụ abdun wal abdu rọbụ ya laita shiri mani mukallafu abẹ awọ ọka alrọbụ abdu ibn ọrọbụ ẹnẹ nẹ na ehi dẹ na enwere ha maka ọka abdu rọbụ ọrịa ihe omori ọrịhị bụ omorihi eh, arọbụ abdu omorihi ọrịhị wal abdu rọbụ dọrịhị ọrịhị bụ omorihi ya laita shiri manil mukallafu ọka ọ ire nọn ọ dahụ n'ike ne ka ene wana kwana eh ene ona ako yin ni command ene ene ko azo sa mu koro ene akaya sa ka mani me do bo me o yo na hen di se nyo ne jahen ele no no barat azuma jahanon kafir yo billah natla alay amin di se wo so ne mitali ki gwan ke soy wa mal kabu wal hinziru illa ilahuna wa ma allah illa rahibun fi kanisati wamalkalbu walhinzir ọka vaanyi si lezi bi natura ila ilahuna ewe muri hai because ile zi ọrọra ayé wọri hi omuri hai ilẹ̀ tẹ́lẹ̀ kò wọri hi omuri hi everything wọn náà sáàbù omuri hi domori katin kuran nìka wò ẹn mi in ilẹ̀ yóò sábẹ̀ ọbẹ̀ hamdi abẹ́ àwọn ẹn nyà bisọ́ rẹ̀ ní ọ̀nà náà kẹ́mi tasbihi dé ẹ̀hẹ̀ kò omuri hi ọka ẹn ewu muri hai doka wa mallahu illa rahibun fi kanisati awa shobe ini rububiya dan e ka ka era maybe this kono kan ka eh alonon master we ke rob wo mi ni master ba now dok wa mallahu doti uluhiyo muri noka o muri na ya lawo e enyi so bi yo e bi so rahibun fi kanisati every father pastor anayi ni church abo ọkọnọ bi allah daka ẹkọ ma níṣẹ la kàbẹsẹ ni lanatulahi alayi ọ̀nà àwọn kàṣẹ tí a ní dáyé kọ́ ọkọ̀ yà kàkiri lanatulahi ṣé ìwé náà mà nìkan ọ̀dọ́ náà wọ́ta lanatulahi alayi anatu ahun yìí nọ́nyì aláwọ̀ kàṣẹ tẹ̀lé kìlá ànànà kẹ́ni for allah sake alamẹ́rẹ́ ìwúrẹ́ yẹn nù dáka allah ọ̀nà ìfàdá náà ní chọ́ọ̀chì ńlá ọlọ́nà àsákàáké àṣọ́gbọ́ àti kúhèrè hèrè ni ẹ àkókò wọn ní akẹ́ni ọlọ́nà ẹ àkókò ẹ̀ mìlá náà ẹ̀wọ̀n ẹ̀nẹ́ni àṣọ́gbọ́ àjàdàmbarakàrà rẹ̀ so àṣọ́gbọ́ àti kúhèrè rà hèrè ni ọ̀nà ètò ọ̀nà àgbọ̀ ọ̀hìn náà nyàjẹ́ ni ṣírkù tasọ́rọ̀ ṣírkù tasọ́rọ̀ ini oyi mehono no no mori he dispose oyi akita sorrow oyi dispose of affairs oyi ko oyi mẹ́ẹ̀dọ́sí omori onyaka omori ọ̀nyáka náà nyẹ́ra ìtọ́ yìí governing maintaining sustaining legislating he he ẹ́ hiwọ́ di họ́mìndé ẹ́ omori onye ọ̀nyáka ne ọ̀nà dispose abi uh, affairs of ọ̀la ẹ̀sùpà ọ̀chin àtọ̀sọ̀rọ̀. ọ̀nìyàn ẹ̀yọ́ ní èpè mẹ́ kúlẹ̀ yà omi hùwà fi ṣàn kúlẹ̀ yà omi hùwà fi ṣàn ọmọdé iné iné iné àbúmẹ̀ bọ́nà ọ̀nà ilẹ̀ sọ́kọ́rọ́ àmì ọmọdé wà sọ́ra ọmọdé yọ sọ́ra ọmọdé kan ní ọmọdé yọ kan ní duwaje duwa ha ọmọdé yọ sọ́kọ́rọ́ mẹ́ so ọ̀yìn mi tasọ́rù ọ̀nà náà hi tasọ́rù fàtì ọ̀yẹ̀kọ́ bí bí ehu dẹ́n wọ́n rí dí anyé aláfíà dá àmọ́sí dá àpá dá ọ̀ríra dá ọ̀rọ̀ nyẹ́kẹ̀hìn dá ọ̀rọ̀ wọn sì yé ọ̀nà ẹ̀rẹ̀ asọ́nà ọ̀nà wí ọmọrìhì yusọ́rìfù yusọ́rìfù yusọ́rìfù làhùwàl kẹ́yìfẹ̀ yẹ̀ṣà ọmọrìhì ọ̀nà ọ̀nà dispose affairs ay conditions ay change am from one to the other ó mèsì ní àràbẹ́ hàn máa ń dán. kuma e ewu komori nyakene odotinle non to zana ke ko kusala odotinle non amma wa e ka dam bidiyan ni sa sufi ni especially tijani ye ni ene do kanome yani oka huwa i'tiqad ona ko nyotu nain anna ba'd al awliya kanyi ni waliye mori ni yakumuri awok oda ka ba ka awliya allah ka anyị ni wòlíì ni wéè kò lì ìwòsàn ìbá bẹ́ẹ̀ ọ wòlíì lọ wòlíì ṣèitán kó wòlẹ́dí na àmánú ka anyị ni wòlíì ni lahum tasarufat fil kọ́ùn ẹ̀nẹ́ ẹ̀nyúkata ẹni ọ̀yẹ́ dispose àfihàn sọ́dà ẹ̀mẹ̀sì ẹni hànán yóò dàbírú na ọ̀múrọ̀ ẹ̀hẹ́ ni dẹ́ ẹ̀ wọ́ de ava ha ha za abwe misi ezi ka ro si duro ti ezi ka wa nyeke do nyeke ezi ka ka hele do muri de ka o ezi ka ka uti da ka uti ka ma na nyisa a nyiso sa awa bire mumuri ananya manu yasumunahum al aqtab de ya hi on ka ere ne kutubin ake kutub jamu na sai al aqtab oke di shegenen de ni wa keneri okide ahiwa ki kutu zemin bai kutu biya onon fa wen anatine an alaqtab alif alif wal lam wa alif wal qaf wal ta wa alif wal ba qa ta ba kutub kutub lugatan omini eh? wori pol eh ama si pol je like enyi eh, zo ka werin oh, but istilahan sasibe ni lugatan na no kai istilahan wa kɔlɔ bi kutub ɔnɔn ɔyiri awon wa ahorɛ bɛn oyigbe awon wa n'ahorɛ bɛn wɛ ka aa ɔga koyi nya dada kina ahorɛ abe awɔ awi awon ahorɛ bɛn yɛs ɔlɔ nyɛ wani mi ayiri awon wa n'ahorɛ bɛn how possible dɛn wa ɔzɔn wa n'ahorɛ bɛn du anyi lafiya ni wa n'ahorɛ bɛn du amozi ni wa n'ahorɛ bɛn ɔkawe ɔkawe mozi wɛ ewurise wɔ mɛ pere wɛ and then asa ikotobi anyog ah, na mani yanne but ah uh, idan eh mna na hatu nda ke shehu barahama shehu barahama goes goes kutubi ababa adai kutubi kutu talking by kutubi onon on of that throne shehu kutubi osu for more than 40 years ago ko akọ̀nà ìlà Dana nyúmẹ̀ because sọ́dọ̀ ikú tó bóyá kémi su because ọ̀nà oṣù ẹ̀nẹ́kọ́ ẹ̀ṣẹ̀ àrùn yìí ni ó ti ré ẹ̀nẹ́kọ́ ẹ̀ṣẹ̀ yìí ni

erika akala láti lálẹ́ ìkíní kí ọjọ́ tó ire nù àṣọgọ̀ àsìkò ìrora ire nù akutọ́ọ̀bù ẹ̀rẹ́yìn kò nyẹ́ kẹ́nẹ̀ dọ́rọ̀rọ̀ tìjà ní ibi kùtù bí nìyá àti ibi kùtù bí ọ̀ṣẹ́ ìṣẹ́ǹgẹ̀ ilé ìkọ́ni sí mẹ́tìkùrí ànílá nìrìkẹ́ fati ibi ibi whoever anama ni nyote naye dey ahia alaktob dey ahia kutubi ma anna allah ta'ala awa vile ma ko muri na nyine ba yas'alu al mushrikin mushrikin e ma heke ni won to muri mushrikin na hekori o muri ya huseni al aqdamin anaika oka the olden days umo koko mushrikin umo koko ka. over one thousand years ago omori imushiriki usen iwe mushiriki te braji wa hawa ze enyansan waka ka ena me kai hawre mushiriki ona ya ko kisa o ko omori ona ka o kisa ori omori hi yon ene ni kishegu yon um danyo tini danyo tini we ni de electron de ahio de ha se jahen adai kutubi adana nyumeyo orotukwa heke lanturiko iwo òyìnbó ọ̀rẹ́ mi lantiri kan nínú akíṣe ìwọ̀rẹ́ kò lantiri kò ìwé wẹ́rẹ́ kẹlẹ́ ní ọ̀nìrí ìlẹ́nìrí albert einstein ẹ̀rẹ́ ìgẹ̀ wá albert einstein nko albert einstein event invent electric current kó faraday tọ́ ini quran wa ba agbo wa ya kwa ko quran now they show na nyi show nyi ma hore na ba o oka omori ahin mushrikin ni ana ka ka

قائلا دوم هكا ان القران كا اعوذ بالله من الشيطان الرجيم ومن يدبر الامر امر هي مشركين لك and they dispose the affairs of ehanoni omezeyi ene mi kolorete ene mi kolore ene mi kolorisa ene mi kunwa kola omori ki fasa yaquluna allah abisa sa ibana ka ko omori yon e bitijani an kene suratu yunus agwa aya nọmba ta ina aka nara ni iye sika ya na sọ ilé ẹ̀ náà kwẹtọ rẹ wàá sọrọ yunus aya ta tó wà nọsàn ama iye sika yẹn ni nyima ni sika yẹn ni nyima ni twenty six de kọ́ poverty ta tó wà nìyẹn bẹ́ẹ̀ mo rí o sí mo na ọ yẹtí yẹtẹ láfẹ́ dakawa ẹnu kẹ́nẹ́ mẹ́díà hó ni nàìjíríà <clears throat> ọmọdé kan ọdún bíláhi mi na ṣe ìtọ́ ni rọ́jìn. من همزه ونفخه ونفثه للذين أحسنوا الحسنى وزيادة للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قطر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلمة أولئك أصحاب النار هم فيها خالدون هنا وهاي هنا وهنا ويوم نغشوهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم وقال شركاؤهم ما كنا ما كنتم إيانا تعبدون أبا عوا شيخ أنا أهيد بيتي وكي وإذا كان معكو أما قوادي بيسو يهيكا كاسو ميهوايا ده هكا بكا فكفى بالله شهيدا فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماوات والأرض أم من يملك السمع والأبصار أم من يملك السمع والأبصار ومن يخرج هيا من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر إذا ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون من الله فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم نعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أما لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفتر من دون الله ولكن تصديق الذي بين يديه ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين من القهار الله الله العظيم يا جل يا معين يا من شاهدتي يا من شاهدتي هو أبدي دي ليش شاهدتي بلي دي سيشوناتو أبعون أمرك للذين أحسنوا الحسنى وزيادة يا بنا إكا إني مويزاني هنون الأحسنوا إني إكا أحسنوا في الدنيا أحسنوا في أعمالهم أحسنوا في اعتقاداتهم أحسنوا في كل شأن إني إكا إم متري إم مويزا إيوا إنما نمي حسنى أنتو شايلة إيوا abẹ́rọ tòtò náà mọ ìdá di rọ ìdá ẹ̀hún ti dọ̀ kẹ́ni wòzì yá dà lóun kí dára ẹ̀yẹ dà tó mi àbẹ́rẹ́ náà mọ ìlà ya ma dẹ́hùn náà jẹ́nà múlò náà dọ̀ mẹ́tì náà ẹ̀rọ àwọn náà jẹ́nà ìjọ omuri enyi tu ɛyɛ se yɔ wara maa yɛn tɛ yɛsɛ mu lɛn domori ka ɛɛ mi ka pamisa ni ɛka omuri tɔ wo ehina yi tu kɛ domori kɛ ɛwɔ ni mi ehina yi tu ni wɔn ŋun alijan nani mi ka pamisa ni eyi te kpooro da ka ɛrɛ ɛyɛ ma nyansa ni ɔ dam de ka tɔ omuri mɛ di erewu yɛ sika erewu ɔnà kutu sɔdɔ emu ni kwesi hiano daik hiano yawm alqiyama abal na ken unal janna de de zibelo muri hogan una do se to wallahi lazim en tushe ni huni kisoy zoro muri kuma wala yarhaqu wujuhahum qatarun wala dhilla en sebe ba ina nkata inu wahala again wala zilla ene kunyo ikachi o kuni diko na di peola da anyi so meo domorik enwere nen ulaika ashabul jannati hum fiha khalidun ene wana ika eba li janna kuma li janna ne kuba na ya porun ta emebe nesu ekula ngo ke wajen ile so okuwa mu na do metinan domori kato e pos azinyai domori ki posan ka والذين كسبوا السيئات جزاء سيئة أمر مك للذين أحسنوا درسي حسنى أذكرنا إيكا مبرزا دورزا والذين كسبوا السيئات أبنا كرم إنه نداك ukoro diwi diwi kẹnẹrọ mẹn jaza u sẹyẹ a utusa anẹbi sọrọ o diwi bimisiliha a ni kẹwọn n'ọbẹ amẹnyin ziyada aleke omori on injustice wa mo ile do mori si uta do dato wa mo di man amila salihan falahu ashru amthaliha man jaa bil hasana ba'o falahu ashru amthaliha wa ma jaa bis sayyi'a fala yujza illa mislaha wa hum la yuzlamun muri ko to na mo so is ko nyawe anya wo izo no ire ni e ude si ota onye ogwawan ọ̀rọ̀ ayé akéde mòdìrí ni éèdì tó si ọ̀rọ̀ náà mòdìrí éèdì tó si ẹ̀rù ó dilé lọ́rẹ̀ màá wọ̀ ìlà mìsílà déédé ti jẹ ọ̀tá ẹ̀dẹ́ dàtọ̀ àmọ́ ọ̀rọ̀ mi ọ̀yìnkò ní àdá àzá rẹ̀ka òdìrí nìyẹn ọ̀ dà so wọ́n mu la islamu mọ́lẹ̀ mọ́ mọ́sálẹ̀ so wọ́tọ̀rọ̀hókùn zìlà ọmọdé kìwámi lọ́wọ́ ayọ́mọ̀lì kìí deko were ire sen ni debo naika e vanete de ire sen ni divi de ewere ma lahum min <laughs> allah min asim amurik wallahi yawm al qiyama ma lahum min allah min asim emanen enyi wa isenye nyana ika yasimuhum min azab enyo na nyawo hawa hunu yomori omori kenye daka nyi shehu na anya nyina abe awo anaba ajere yanda kasasu erela shehu na tana ka on to mure wata ko nyangu eh la omuri omoto kai ni na tukurse abe awo man za ladhi yashau indahu enyo na nyangu do iwo zabu eh no muri oshe don to mure kai ka ni no na ba shoze in kono do iwo dole kai ngwa na nyangu shoze in an kuma nyela ro ya tuda shoze in to muri ọmọdé kan náà sọ̀rọ̀ ẹ̀rẹ́sì nìyẹn náírà ń wúra yá yín ka annama ugushiyat ujuhahum kito an min al-layl muslima bẹ́ẹ̀ yà sọ̀rọ̀ kàkà ìrẹ́wé ní kú àmà ń dání náà dáadáa ní òde yìí dàbí dọ́kú àbẹ rúurú dàbẹ rúurú ó mẹ́ni lé dọ́mọdé kan wáyé nínú ìjùwẹ́ ndíbi dìbí àná. أولئك أصحاب النار هم فيها خالدون أنا من ديران نبا هنرا تنكما إذا لبا يبورو تنتبين ونعود أخوري أخوري أخوري وطا أخوري جي أخوري نعي أخوري داي أخوري داي أتاي أبان أخوري وعونان أما أخوري بيهنو كيني هنو نرنيا كداتو صحيحة أبابا ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا ọmọdé kìí yọ̀wọ̀n kìíyàmà tẹ̀síjà nírẹ́nẹ́n tíjà náà jẹ́nẹ́nẹ́n bọ́ọ̀lù ọ̀nà wa kọ́ ogun ọ̀nà kọ́làkú wọ́ọ̀lù disgrace abẹ́rẹ́ náà kẹ́ne anásì pọ̀ na anásì kwẹ́hìn ní yọ̀ mọ́rí àbọ̀ náà hẹ̀kẹ́ dákẹ́ne ka bí dáa rẹ́dọ̀n ọmọdé kọ́ nọ́rọ́ àhẹ́wà dọ́ ọ̀nà ká dẹ́ni ká lẹ́dí náà ṣọ́kù àbọ̀ náà ká ẹ̀ sísọ́sà hẹ̀kẹ́ mọ́rí ẹ̀ sísọ́sà dẹ́ lomori kina aka makanakum le ɛwɔnɛnɛn maani jɛɛ lɔn ɛwɔn shiri kɛn shahaya lere shahaya ɛlɔn kɛnɛ antum wɔsoro kaokum tɛwɔnɛ ni tori ɛnu hɛkɛ jɛɛ pɛw ni zɔ tɛwɔnɛ ni tisɛ ɛnu hɛkɛ jɛɛ pɛw ni zɔ yaha ɔnyan ka ɛzɛ kumu kpɛnɛ mi tuwo zaba ahun <laughs> fabayal na bayinahum bimaana fafarok mutu dɔɔni mani hawahi dɛnɛ ɛna ena hɛ kisɛ de dɛ mani jɛ ori ne hɛ kɛdɛ yele sehu ne hɛ kɛdɛ yele apisa sɔ ma hɛ kɛ luma ne yele ìjà ma la mɛ gbɔsɔ awo su tɔ nɔ sehu si mi leka ayo ayo keke la ma jɛ nanu ɛn hmm? ɛmɛ ka kama nyaba daa ma kɔ la hinɛ nangula jana ẹ̀ma tó wa ó jẹ́ wẹ́ẹ̀kì náà wà bọ́ọ̀gà ẹ̀ma tó wa ó jẹ́ de yẹnẹrẹ náà wà ní de mẹrẹ bá nyẹ ń tiri de mi ti dẹ̀ ní èyí rẹ̀ máa ska máa yí dẹ̀ ihu nẹ́nu. ìjọ náà wọ́kọ́ rẹ̀ sùrọ̀ ká ohun àbísẹ́nì ní hẹ̀kan dáì kẹ́nẹ̀ bí kàrẹ́ máa máa máa anáfíà ẹ̀rẹ̀ negate máa meme of negation ọ̀nà báyọ̀ dẹ̀ kà káì ó ni ma kuntum iyana ta'budun wallahi ebe yake kenni wallahi esa o mo yake e cheche kuina deka oyi e oni yake e ka ko wa kuina le pe na ngala jana nin e ka ko wa da ba da ko muri enuka o ya do sona jana do ngala jana do muri kitijani me ile wo e no lo kan oyi so so to ni no do bonni e ti do jeken because eh wọ́n kẹ́ máa ṣọ́ ká asọ́yìí wíwá níbi dìka ẹ̀ṣọ́ tó làzá bàbá àwọn. ẹ̀dẹ́ ní ìjẹ́ máa ṣe kí adé ní na ká ẹ̀wá ká ẹ̀ṣọ́ tó làzá dẹ̀ kásáyì ọmọdéhìn. ìyá rẹ̀ bá sàṣà ẹni nà ẹ̀kẹ́ sàdátà náà wọ́n kú bọ̀rọ̀ àná ẹni wọ́n dọ́wọ́ ìdá yìí náà dáwọ́ lọ́kọ́ ẹ̀dẹ́ yà sàṣà ọ̀nà fàdọ́lù nà sẹ̀bìlà dé níbu yìí dé ẹ̀rọ rẹ̀ tó lè borí nù. طب ليه ما لكن ربنا آتهم ضعفين من العذاب عمري شو هنا نمدو يعني آتهم ضعفين من العذاب سوى double punishment was it 10 is it 20 wa والأنهم لانا كبيرا إذا أنا لا تتونون والأنهم لانا كبيرا لا من يا مني هنا ندنس لا ميوا دكوا لا نطلع لك lànà akọbọrọ lànà bílọ̀ aláìkùm wàlà ànàhùm lànà ẹnẹ kó mi lànà dẹ òmùrí ìdúrà tó ní ìwà o lànà níjẹ náà mẹwọn àti èkìrẹ ẹ láàkà ẹ agbọbọ ọrọ ha onye ahụ e. ija mara dozie ihe wee na ka oh, e, ọ ẹ̀hún ni bẹ́ẹ̀ ìwé ìwé ìnira wà nínú kò mọ́lẹ̀ lẹ́tọ́ lẹ́nu yìí nínú dọ́ọ̀ double punishment eh? the next verse di ṣe Fakafa ní gbọ́ fakafa bilahi shahida fakafa bilahi shahida awa wa bainakum abẹ́ arọ. fakafa bilahi shahida awa wa bainakum. in kunna an ibadatikum la ghafirin abẹ́rọ. fakafa billahi shahida tọ́ ó kẹwàá ẹ̀kẹ́ ní ni wà kó ẹ̀kẹ́ yóò mórí kó wọ́n yóò sọ́fàmẹ̀tì yóò mórí ọ̀nà àwọn àmẹ́ ní ni tọ́ ò mórí ọ̀họ́ mìíràn iná aka náà ẹ̀rẹ́ ní ni. shahidan baynana wa baynakum ọmọrí ọmọ mìíràn tí ní sáyìn in kunna an ibadatikum la ghafirin kabon ko ase kaini yeye ni nini kutaya ni eh? akure ka wa kaini eh amadu wezu wa ka ka kaun du wezu wa ka ka ilmu lgaibin uwezu wa ka ka in kuntu kun yakun aran kiniyas kono akisa wa ba ya ni لكن من غير تسويف ولا تكييف كان صلح نزكوا معايا أنك أتلان معايا آمين زادته لعنة آمين ẹbẹ eh, mi náà du ṣéwù dídẹ ẹkọ akẹni àmú ẹṣọ ni ti ṣéwù ẹni wọta kàmánú bá tó lè nu ihi wa ẹbẹ náà sá àsáwà àánú ẹbẹ náà kẹ àzá ẹrẹ yà tó lè nu ihi o dẹni kó ẹ kàkà ó tọ nkunna àná ibà àdàtìkùn làgọ́ọ̀fìnì. we were negligent of our bisu amene ne bi wotete nkuta yɛ okeke wa hekɛyi ne aboma no wa si ne ohi ne ne yɛ abɛ ọmọdé wọn kà kẹsàn yìí intaduhum láyé sùnmọ́ àwọn du'aakum wà láwù sami'u mastajabu lakum wà yawm al-qiyama yakfuruna bi shirkikum wọ́n ní ọ́ intaduhum láyé sùnmọ́ àwọn du'aakum ọmọdé wàhí wàhí lẹ́yìn wàgú kẹsù ẹ̀yìn kúta wà láwù sami'u mastajabu lakum ẹ̀ nẹ́ẹ̀wẹ̀ yẹn tó yìí. an ire na ban do tuke ala no hin nan yawmal qiyama eh wa yawmal qiyamati yakfuruna bi shirkukum yawmal qiyama de eh, dina ya on de ka kene eh, we kene ni oni ene ha ka na nan in kunna an ibadatikum laghafilin amuriya ya ya muriyo ne bom bin ki ya eh, ka wa ha kene ni da kuma na ka na sa sawa omuri ko wa iseme aguka ihonalika awe abo هناك هناك يوم القيامة داع هنالك تبلو كل نفس ما أسلفت أمريكي سنة إذا تبلو كل ناس ما أسلفت ده ما ناسي إذا أبيض على ولا مني هنون أو يكو ده بول هلا لو كي كلام أبي جل أنا من بيبو با لك آه آه أبول لو كي كلام لك أيه أشكي هيهم سمع كلام confess ما أسلفت máa dọ̀t àbísánlá mẹ́fàràhù wàrúdú ilàláhi mauláhu múlhàkọ̀ wàrúdú ilàláhi mauláhu múlhàkọ̀ omori kìsẹ́mi àbọ̀zà aláàbọ̀zà ni hìnnà aláàbọ̀zà ni dóòmù hìnnà ọ̀nà mi mástì rẹ̀yà omori nana adárehi rẹ̀yà nányà abẹ́ hàn nọ́nù àti ìyá ọ̀bì di adárehi abẹ́ hàn omori nana ọ̀nà adárehi hàn nọ́nù àwọn ọ̀bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ó ti dáa ọ̀dọ́ ti bá rọrẹ̀ hìn abdi omonihin e kunya nanyi digiri ori digirgiri wadalla anhum ma kanu yaftarun abili chere chere ni hanon be diga ka bu allen mene hanon onu wi anen kuma abi je hono domri ba magon abi sene ne hekan abo chono da se kisa ori ono se kisa no ko agwo domri digiri sana da de du e kurewa do aro ya do na do la na rian dalla anhum ma kanu yaftarun what you saying they were lazy abata bisi ndowerezi ori ọga ana dowerezi ori onye jima dowerezi ọrẹtẹ e, aba ndowerezi oje e, e, oje nte daba nisiberezi shehu osuwa naru yan sasabi osuwa osuwa naru yan wadọla anuhum ma kanu yaftarun tumuri sẹ kọ bọ gọnin ina ina ina to sahore ina na قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار أمريكا هو سي ewọn tó mori wá ha zanni kaka anyi sana mize huni sama atetes ori ana zan ize ori huni sama anyi sa rosa isana wa ci huni tes dia se mafani anyi sa cho amma yamliku sama wal absar anyi sana nyukata na meka ozo ure ure oike o muri hon menyan du roga e yan enyi na rai aban wana donin amore te ana te kan biologically physiologically aban da gara abi muscles eni hinan abi nerves eni ha guchim amore te enaba mkoro o muri ọmọdé kan ní sọ́sà náà nyẹ́wò mọ́ni mi àbíká wàl absor àbítúrò la àsám ọ̀yẹ́wò wàl absor àbítúrò dọ̀là ní àbánago the cochlear the olfactory lobe the self-serving the the ossicles ko the malleus the incus the eardrum uh -huh. abisani de ihizo. dɛ la daa ba ni dɛ bi nye laafiya amɛ wɛ ɔzɔɔ rɛ kaa ɔzɔn ti kaa nyɔnu nye ŋmani da ɛnɔbi wama yi ya koro ha yi ya mi na lima yi ti aa nyisa na nye to tɔwɔ n'oku isɔn na osu do tɔwɔ enyi bi do rɔza ajabana tete enyi do to. ise na ehira ise nọ ọ na akụkụ na bedo na ehira ihe ọba ọba na tete enyiwe ejire yọ dịsa tụrụ ahụ na ndị abe abụọ ويخرج الميت من الحي أني سنة يمتكون هو أبي سنة يوان دي لسو ومن يدبر الأمر أبي سنة the total sum of abele no moriko kwaba ndo muri ko kan generally anyi sana mani dispose affairs like this anyi sana mani varisa o mesi wa mai yo da berol amr o muri ki se na mani me wa la se o muri ki sai fasa yaquluna allah a bi mushriki a be be me na ka ko muri aba men ne se da la ka go kere ni tijani an ki je tijani aba men da yo da ka da ki ni yes إمام السماوات والأرض ذاك نياس إمام الأولين والآخرين ذاك نياس إمام الجبروت ذاك نياس إمام الملكوت ذاك ذا باهرين عليه لعنة الله والله تحيتهم لعنة وجزاؤهم عذاب عذاب نعم أمرك ومن يدبر الأمر أنا ما أنا ما بكرة

ọmọríkà fakul afala tatakun kókó káyà gbaná ẹ̀ka wà má ní dọ̀nì dẹ̀ sẹ́wọ́dì wọ́n yóò nyẹ́wọ̀ ẹ̀hẹ́ ọmọrí yìí nì sẹ́dẹ̀ ló nyẹ́wọ̀ ẹ̀hẹ́ ọmọrí yìí kàkú ikí wẹ́ẹ̀sì káwá arísákẹ́ náà wà kọ́là kárẹ̀ ń mọ̀nà èjèjì yà lánàá àgùn kàzé yìí kéwù nya

فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون أبعه أمريكا فذلكم الله ربكم الحق أمريكا نما نما بس نما أمريكا نا أنا أمريكا أنا ذا إذا أنا بقوس أنا ذا إذا أنا بكتب أنا ذا إذا نين سو سبا ده أمريكا ذا لوني كان فماذا بعد الحق إلا الضلال enyi sị na akụwa ọbara ma ịdị ịdị nke anyị ebe oyibu ko oyibu abe na ema ndo komori ma na amen weke e oyibu abin dọdọtọ ahụ lu koro n'esu ọdaka bụ ntụ omori ọnụ wata sallallahu alaihi wasallam ka onye ọgwọ nọba mee ọ ọ nọrọ ekwe aka okwuta n'ụtụ ahụ millions of miles ewee bụrụ okwuta n'ụtụ ahụ dụwa ahịa ọ ewe iwe ọsọ n'emebi dos du nyo n'ọwa ọwa du ka wezi kasha adubari katọ ahụ di shehu peso ewe iwe ọsọ na ṣé wọn ṣe kẹhìn wọn ní pé èso wọn èso wọn àbẹ àwọn ẹwọn yẹn kẹhìn ẹ wọn kẹhìn gbọdọ yàn ọba musa náà ẹdá tó ń ọ yéé zọ ẹwà ṣọ ọhún ọ. ene tema nsu dua ne ɔza akoma ne ya no do ne no do na se saba meza ko oyi wuare nene dɔkume ka anyi deep furo in their moral rectitude naam dɔmori kan fa anna tusrafun sema na bana so nu zai kana yo bari sema na so nu zai zai da ai ka ba ka za ko yere ama nya na ku program dey announce dek en kenere ere ile ni kutu bi ure sa sa be en ka e ba ka de na ka ire ka enya de body ai kunya na ire de na ka ire mari hi e ba na ka di ka di sha dress ai izi yai wanyere tabe yi ba ta na ka anatɛ wo ɔbɛ do ɛkele yi nihin da abe dulɔ ɔbɛ da aba ide ekura ere oni deere ere ne eya la ndi ala ewa eya oni ayi ne eya la oni e ne ere la do ala ala ni e eya yi e. o eke anyere ne eya la ya aka na bɛ awɔ ewoni ere ka ba oni deere katɔ jawaru ni mo ani wa gbɔ mori ni three four three pages ani ka adɔ la oni. because aba ya ri ebe ire ẹran ro aba ahọ ana ìkẹyìn ọ̀nà àdọ̀tọ̀ eré bá kìsọ́ ìgbòhárí èyí níbòrò sẹ́dúwèsì fa anna tó sọ̀rọ̀ fún ẹ̀nẹ́ ọ̀nà mà náà ọ̀hún nù kó lè yẹ ilẹ̀ ẹ̀dà so why are you running away from the truth sẹ́dúwèsì kan náà yọ ọmọ yìí ni fa anna tó sọ̀rọ̀ fún sáà dùn n'etí fa aina tazhabun aba àwọn hàn inú wa nọ ni. domorik ama ẹnne nasọrọ hiye yi ilé ní èrè rẹ dáhà yìí nẹtẹ eku hiye yi ọ̀nà morik wa kankan sọ̀rọ̀ كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون أمريك جد جد ire na omori di chere tura were so ebe mabara ọrụ abịrị da tura were so ọrụ azawa ipa ebe na ikaka fasaku anaghị meme ebin ene iso na eke neme de ha mirin ka annahum la yuminun kenyi wani ha si dọwụ poro na omori kusa tura دوكا قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون umuri kire hazanne abisen wa heken nan obo chan obere tan obo zan anyi sene nyi nyi muna doto dore wo ekwe lo summa yuidu dore shobe an ko muri meme o chene nume le rewan ija e ha re nyo ahe dogu we anin da da da ban re ko yauni mawsimul jafaf yauni dry season da ban re o do muri jori dere ko to dere ya chen awoza mare yan da zare su mal kiyama do mure ko wa da bore ya tisina re eno do gwo ije na o si ma chetere da ban hu hizo abawo dịka anabọ boro tiza wọn dị nọ ana a anaghị etu ha dọọ n'ukwuhu a dọọ nọ n'ụbụ tizọ dọọ n'ụkwụ multiply ti n'ezọ kaa ka abisa na la aheke anya na nya nwani me omurika do resi to ka kulillahu yabda'u al-khalqa thumma yu'idu kayo ga o mori na ba men ono to ni san do nyimanen ijo re ta me do re mi ka iso no re ta do re mi kiso no re ba bi no yara then sɛbɛ maa ni baa wuni zi ni fa an na to ba kun ba zi ba wuni hɔnɔn sɛmɛ de de ya la sɛmɛ de de zi kana ba rojo de sɛmɛ de o is to ka ɔrɔ choose the right thing. قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون أمرك كهذا نسيك أني نسان واحد نعم أنا ورزات روزي أمسي أكوانا إيه أمري أنا أبدي أكا أجا تتبع لدعوهم أبي أكيد أنا واني أمويا نيهي بوري أنا إيه قل هل من شركائكم من يهدي إلى الحق سوار هدنا هوني ده إذا ogba one enyi mom his muslim an e la ki dono nye wanya na kare non inne hida wo yan du gba bodin du e nya na kare du ka gushe we hiu e la ki do man me o ado ho uwere ebe nye ọnọdụ keke arụwe ebe ihe arụwe ebe ihe ya nwe eke arụwe ebe ihe ya e possible ahachi arụwe igbo ju alụsụ na e possible adọla yara tatad ọyọ ọtam anya hozo hozo because ọntọmọhi ọnọbi ọntọmọhi ọbi imam zahidin abẹ́ ọ̀nà bọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀ nàmi zohod àánú tó mọ̀rí bá mẹ̀yà owó àmì zohod lakọ̀d kánà lakum fi rasulillahi uswatun hasana liman kan yarju allah wal yawm al akhir wa zakara allah kaseera tó mọ̀rí bá tatad so tam so look tatad look neat and be benevolent as you look neat and you are proud aboy me an abe awo ana go ke nyi pride all the senegalis na do dan da da wan kaire pele kidi da go ya na jin jeans thousands de kara kara de ave ni ha de ko jeans o le ne kara ni ago ya na hada go katali de ase kusalam